ǹjẹ́ yahoo yìí kọ́ ni yóò mú ìbínú olúwa wá báyìí ọmọ ló ń pàyà rẹ̀ tó tún bá a láṣepọ̀ yìí bẹ́ẹ̀ nìyá náà ń pa ọmọ kan fúnkan ayípadà ó dòdì àdá òdì àdá padà ó dọ̀bẹ ó pẹ́ tá a ti ń gbọ́ pé bópin ayé bá fẹ́ dé àwọn ohun tí kò ṣẹlẹ̀ rí a máa ṣẹlẹ̀ a ò kàn wulẹ̀ mọ̀ pé irú àwọn àgbákò bí èyí lọ̀rọ̀ olúwa ń tọ́ka sí ni kọ́mọ owó ṣùnṣùn kó pa ìyá tó gbé oyún ẹ̀ sínú fóṣù mẹ́sàn-án ìyá tó fẹ̀mí dikú kọ́mọ tó wáyé lọ́jọ́ ìkúnlẹ̀ kọ́mọ wá pààyà ọ̀hún tán ó tún máa bá òkú rẹ̀ láṣepọ̀ fún odidi ọjọ́ méjì kó tún gé ojú ibi tó bá wáyé lára àyà ọ̀hún kó yọ ọ́ fóníṣègùn nítorí oògùn owó tó fẹ́ ṣe nítorí ọ̀nà yahoo tó ń gbà àgbákò tí kò ṣeé kò ní o ṣùgbọ́n bẹ́ẹ̀ ló ṣe ṣẹlẹ̀ ní delta o láìpẹ́ yìí ló ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa ìṣẹ̀lẹ̀ kejì tó tún burú bẹ́ẹ̀ ni ti ìyá kan tó ra májèlé wá látọjà tó fi sóúnjẹ fọ́mọ rẹ̀ obìnrin kó lè bá a kú kí ẹ̀gbọ́n rẹ̀ oníyàwó tó ń jẹ́ ọkùnrin ó lè rí ètùtù yàwó tí wọ́n ní kó mú wá torí owó ṣe ọmọbìnrin fi àìmọ̀ jẹ oúnjẹ onímájèlé náà ó kú látọwọ́ ẹni tó bí ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin sì bá òkú náà láṣepọ̀ ó tún ṣe taláfẹnuṣe lára òkú ọmọ ìyá rẹ̀ olúwa èkó lèyí ti ṣẹlẹ̀ o ìta màgà níkòròdú ni wọ́n ti mú ìyá àtọmọ oníyàwó nígbà tí wọ́n fẹ́ lọ ju òkú ọmọ ọ̀hún sódò ni wọ́n bọ́ sọ́wọ́ ọlọ́pàá ǹjẹ́ yahoo yìí kọ́ ni yóò mú ìbínú olúwa wá báyìí yahoo tó ti kúrò ní kí wọ́n furọ́ burúkú gbowó lọ́wọ́ òyìnbó lórí ayélujára tó ti kúrò ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ rẹ̀ tó ti dohun táwọn òbí ń lọ́wọ́ sí tó dohun tó mọ́ ń dúnbù yẹ́ ẹ̀ kiri yahoo tẹ́sù gbé àpótí tó jókòó tì wọ́n ńlẹ̀ yìí o tó wá ń pàṣẹ ìwà tó lè mú Elédùmarè bínú fáwọn tó ń ṣe táwọn náà sì ń dáhùn tí wọ́n ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ nítorí owó. Ah! ibi à ń bá kinní ìlọ yìí kò mà ṣeé dákẹ́ sí èyí tó ń ṣẹlẹ̀ yìí kò mà ṣeé wò níran bẹ́ẹ̀ àṣírí àwọn wọ̀nyí tú la ṣe gbọ́ nípa rẹ̀ èyí tá ò gbọ́ tó jẹ́ bí wọ́n ṣe ń náwó bí ẹlẹ́dà là ń rí ń kọ́ olúwa dákun ṣàánú wa ní nàìjíríà ni ọmọ tó pa ìyá ẹ̀ ní dẹ́tà tó túbọ̀ òkú rẹ̀ lò pọ̀ kò kọjá ọmọ ọdún méjìdínlógún lọ́jọ́ orí eighteen years péré lọmọ ọ̀ràn tí wọ́n porúkọ ẹ̀ ní Kingsley Akpobemi ọmọ ìlú Ọ̀gàrà nípínlẹ̀ Delta ni bàbá rẹ̀ ti kú lọ́dún tó ti pẹ́ ìyá tó ń tọ́ tó sì ń dààmú lórí rẹ̀ kó lè jẹ́ èèyàn náà ló tún fi kú ta lọ́rẹ̀ yìí tó pàyà rẹ̀ tán tó tún bá òkú ẹ̀ láṣepọ̀ fọjọ́ méjì ó ní babaláwo kan táwọn ń pè ní one love ló ní bóun bá lè pa ìyá òun tóun bá òkú rẹ̀ sùn fọjọ́ méjì tóun sì gbé ojú ara rẹ̀ wá ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà tí í ṣe fifty thousand naira lòun yóò fóun kówó tiẹ̀ tó dé rárá kódà Kingsley sọ pé babaláwo náà ní kóun tún gé etí ìyá òun mọ́ pẹ̀lú ó ní gbogbo rẹ̀ ni yóò dówó ńlá fóun bóun bá kó wọn wá ìyẹn lọmọ àkúkú bí ìṣe pààyẹ́ o ohun tọmọ ọdún méjìdínlógún fẹ́ fowó ṣe tó bẹ́ẹ̀ ló fi pa ọlọ́kọ̀ tó wà wá sáyé kò wá jọni lójú bí ó ti ṣẹlẹ̀ o èyí tóun àtìyá rẹ̀ sì pa àbúrò rẹ̀ náà ọ̀rọ̀ owó yìí náà ni ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n twenty nine years lòun ní tiẹ̀ Amos Ọlálérè ló ń jẹ́ yahoo ní Amos yàn láàyò ìyá rẹ̀ sì ti wà lẹ́yìn rẹ̀ tipẹ́ ó lè bá àti bẹ̀dú lówó ìyá náà ló mú ọmọ ẹ̀ lọ síbi tí babaláwo ti ní àfi kí wọ́n fi ẹ̀jẹ̀ ẹni tó bá súnmọ́ Amos ṣètùtù ọrọ̀ nígbà náà ni yahoo yóò tó lè dowó fún un yémọ̀sì kò ronú kan ẹlòmíì fún ètùtù ọ̀rọ̀ ọmọ rẹ̀ obìnrin tó jẹ́ àbúrò amos ló ní àwọn yóò lò amos ní àánú àbúrò òun náà tiẹ̀ ṣeun púpọ̀ o ó ní kò wo òun láti lò ó nítorí òun fẹ́ràn rẹ̀ gidi ó ní ṣùgbọ́n màmá àwọn ṣáà ní káwọn lò ó ìyá ló ra májèlé bọ̀ látọjà tó fi sóúnjẹ ọmọbìnrin náà ìyẹn jẹ tán ló bá kú ńlẹ̀gbọ́n rẹ̀ bá mú gùn bí àṣẹ èṣù tí babaláwo pa fún wọn. amos ọlálérè bá òkú àbúrò ẹ̀ lò pọ̀ ó tún fa wọn ṣe tibítibí fún un òkúkú ṣẹ̀yìn ìyá wọn pẹ̀lú nítorí owó yìí náà ni wọ́n ṣe é tán wọ́n ṣojú fúrú wọ́n lọ ju òkú náà sódò ni wọ́n bọ́ sọ́wọ́ àwọn ọlọ́pàá níta màgà lọ́wọ́ pálábá wọn bá ségi báwọn àṣírí ìṣẹ̀lẹ̀ méjèèjì yìí kò bá tú ni owó adé sí wọn lọ́wọ́ yanturu wọ́n á máa náwó ẹ̀mí èèyàn ayé á máa pọ́n wọn lé tẹ̀ríntẹ̀rín wọn á máa yẹ́ wọn sí bí ẹni ńlá láì mọ̀ pé adánilóró aṣẹ́nilórí apanijayé ẹlẹ́mìí òkùnkùn ni gbogbo wọn ń ṣe èwo ni kò bàyàn lọ́kàn jẹ́ níbẹ̀ ṣé tọmọ tó pọ̀ lóṣù mẹ́sàn-án rẹ̀ ni àbí tí ìyá tó pọ̀ ọmọ kan fún kan nítorí owó àwọn ọ̀ṣẹ̀lẹ̀ tó pa ayẹ́rẹ́ láyé ọjọ́ ọ̀hún láwọn ibì kan kò máa tó èyí tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà wa yìí èyí mà ṣe ń kọjá ohun téèyàn lè finú rò pé yóò ṣẹlẹ̀ yahoo ti pọ ojú ayé dà mọ́ wa lọ́wọ́ o ayé padà ó dòde àdá òde àdá náà padà ó dọ̀bẹ ṣùgbọ́n kinní kan ló dájú ìyẹn sì ni pé ẹni tọ́lọ́run ò lè mú kò tí ì dáa kò sì ní í dáa ẹ̀yin èèyàn tí à ń bá ẹ̀mí òkùnkùn mulẹ̀ nítorí owó ẹ ò ní í bayé jẹ́ mọ́ wa lórí ìpín ẹ̀ṣà àwọn ẹ̀mí ẹlẹ́mìí tẹ̀ ń lò oníṣẹ́ ẹ̀ máa fojú yún hàn ní kọ̀ọ̀kan ọkàn yín ò ní í balẹ̀ ìyẹn kì í ṣèpè o ọkàn yóò wulẹ̀ balẹ̀ tẹ́lẹ̀ náà nítorí ẹni tó bá pe ṣoṣo ń rí ṣoṣo ni ẹ̀yin ò mọ̀ pé ẹ̀jẹ̀ èèyàn lọ́hùn ni ó lọ́hùn púpọ̀ ó lè pẹ́ ni àṣírí olóògùn owó kò ní ṣàìtú yóò tú lójú wọn tàbí lẹ́yìn wọn lọ́jọ́ kan kó wáá jẹ́ ọmọdé ló ń gbégbá oṣù ṣiṣẹ́ kó wáá jẹ́ òbí rẹ̀ ló ń tì í lẹ́yìn àbíkọ́ mo máa dún bù kó tó lè là ńlẹ̀ túnra wọlé yóò lẹ́yìn bí òkú ìyá jọjọ tó kú nílé tí wọ́n tún rù kú ẹ̀ roko lọ sí ni o gbogbo ẹ̀yin tẹ̀ ń roko yahoo bí ọ̀nà àti là ẹ jẹ́ lọ fi egun gbẹ̀wé yín ṣiṣẹ́ ajé tó bá òfin mu olè ni yín ọ̀lẹ ni yín wọ́n ní tẹ́ ẹ bá rí ọ̀lẹ kẹ́ ẹ pè é lólè tó bá ní kí lòún jí ẹbí pé kí ló ń jẹ àbí ọ̀lẹ yóò jalè nígbà tẹ́bí bá ń pa ọmọ yahoo yóò digun jalè bówó bá sí lọ́wọ́ ẹ̀ mọ́ bí wọ́n bá ní kó mú ẹ̀mí èèyàn wá yóò wọlé mú ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ ni òbí tó bímọ yahoo tó ń tì lẹ́yìn tú ẹni kú yín níjọ́ tó bá yá yóò mú yín ni bẹ́ẹ̀ ò bá sinmi òṣì ṣíṣe EFCC ẹ̀yin tẹ̀ ń gbé àwọn ọmọ ọ̀daràn yìí ẹ̀ mú lèlè lórí iṣẹ́ yín o àwọn ọmọ burúkú yìí kò kọ̀ kílẹ̀ ṣú láìláà yẹn láago méjì ọ̀sán gangan káwọn ṣáà ti lówó ni anyhow anyhow lórin wọn káwọn ṣáàtì lówó ṣùgbọ́n kí wọ́n tó sọ àwùjá wa délé ọrùn kí wọ́n tó fa ìbínú olódùmarè sórí ìrandúran wọn ẹ̀yin agbófinró ẹ múra sí kíkó wọn bí àgbò ṣe ń kó adìyẹ tí yóò dé mọ́lẹ̀ bíríkítí gbèsọlọ́pàá náà ló mọ̀ wọ́n ẹ má gbowó lọ́wọ́ wọn tú wọn sílẹ̀ o ẹ rántí ewu tí ń kọ ẹni tó bá kàn wá tó sì lè padà kan ọ̀yàn lọ́jọ́ kan bó ṣe aládùúgbò ló fẹ́ fi ọmọ yahoo tó ń ṣètùtù tó ń fi láptọ̀pù rọ́bù ojú kiri ayé ẹ má bò wọ́n láṣìírí o ẹ tú wọn síta ọmọ tó pààyẹ kò lè tújú aládùúgbò rẹ̀ láti pa o ìyá tó pa ọmọ rẹ̀ kò lè ṣàánú ọmọ ẹlòmíì tó bá dọ̀rọ̀ ètùtù ẹ jẹ́ àjọ gbógun ti yahoo tó fẹ́ dojú ayé rí mọ́ wa lọ́wọ́ a ò ní rí ìbínú Elédùmarè àṣẹ.